السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín báàbò al-istiqama àti láǹfààní láti ka báàbò al-istiqama lẹ́ni ààbọ̀ sí báàbò tafkir fi azimi makhluqati Allahi ta'ala. وفناء الدنيا وأهوال الآخرة وسائر أمورهما وتقصير النفس وتهذيبها وحملها على الاستقامة ojúpọ̀nà إما ronú إما ṣe àgbéyẹ̀wò títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí ń bẹ nínú àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá kéèyàn ó ti ara àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá káti bẹ̀ ma títóbi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala wa fana'i dunya. lábẹ́ ojúpọ̀nà yìí náà àwọn àlàyé tánàbí sallallahu alaihi wasallam ṣe fún wa nípa pé ilé ayé nǹkan tí ó padà wá tán ni òǹbẹ̀ǹbẹ̀ wa ahwalil akhirah bákan náà àwọn ẹrù jẹjẹ eléyìí tí yóò ṣẹlẹ̀ tó bá di jọ́gbìn dàlùkìyàmà wasairi umurihima àti àwọn nǹkan míì tó tún rọ̀ mọ́ pé ilé ayé yóò tán àti àwọn ẹrù jẹjẹ tí ó ṣẹlẹ̀ ní ọ̀wọ́jà kẹyàmà lábẹ́ báàbù yìí kan náà a ó tún rí lérí kéèyàn ó máa kó ẹ̀mí èèyàn níjànú taqsirun nafs kéèyàn ó máa. kó ẹ̀mí ara ẹni níjànú ibi tó bá fẹ́ máa lọ kéèyàn kó sọ́ra rẹ̀ kéèyàn gé lọ́wọ́ kúrú níbi ìmáṣe tó bá wù nítorí pé ẹ̀mí wà nafsu ammaratun bisu ẹ̀mí àdámà rẹ̀ ni kóun ó máa yàpọ̀ pàṣẹ ọlọ́run ẹlẹ́mìí ni kò ní gbà lẹ́yìn ìrànlọ́wọ́ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala. wàtàhídìbùhá kéèyàn orí ẹ̀mí èèyàn kéèyàn ó tún ṣe tàhídìbù nafs àì islahu nafs wàtàzkiyatuhu wàhámlùhá alal istiqama kéèyàn ó gbé ẹ̀mí èèyàn lé orí kó dúró ṣinṣin pẹ̀lú àwọn àṣẹ ọlọ́run àti òfin rẹ̀ gbogbo àwọn tí a kà kalẹ̀ yìí òun náà ni ó máa jẹ jáde ní abẹ́ ojú pọ̀nà èyí tí a fẹ́ gbéyàwó yìí abẹ́lọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala kí ó ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹni tí ń sọ àti fún àwọn tí a máa gbọ́. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا وقال تعالى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ fún anú alukur'an àyà yìí ó níbàṣepọ̀ pẹ̀lú àwọn tí a fẹ́ máa gbé yẹ̀wò ni ọlọ́run ọba ní innama a'idukum bi wahidatin an taqumu lillahi mathna wa furada thumma tatafakkaru ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn innama a'idukum èmi ànábì mo ń ṣe wáàsí fún yín bí wàhídàtì an taqumu lillahi mathna wa furada suma tafakkaru ọlọ́ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ fún gbogbo àwọn èèyàn ìpè innama a'idukum bí wàhídà èyí tí mo ń sọ fún yín nǹkan kan ṣoṣo náà kí ni nǹkan ṣoṣo tí mo tẹnu mọ́ òun náà ni tawhid mo ayé a'idukum bi maw'idatin wahida pé nǹkan kan ṣoṣo òun náà ni mò ń tẹ̀ mọ́ yín létí nǹkan náà kó an taqumu lillah òun náà ni kí gbogbo yín pátá ẹ dìde wùyà sí tọlọ́n ẹ má kọ̀yìn àtọlọ́n kéré àǹtàkùmù lìlà mọ́sánná bó ṣe méjì méjì lẹ́ẹ̀múra yín wọ̀ fúrọ́dá bó ṣe lẹ́ni kọ̀ọ̀kan ẹ dìde wùyà sí tọlọ́n thumma tatafakkaru kó ní kálukú wá kí oníkálukú ronú lájọrò àti kí oníkálukú rò lọ́tọ̀ọ̀tọ̀ àyà yìí kò sí tí ń pè wá sí bí kì í ṣe pàtàkì kéèyàn ó ṣe kíni o kéèyàn ó ronú nípa títóbi ọlọ́run subhanahu wa ta'ala torí pé bí èèyàn bá ṣe ronú nípa títóbi ọlọ́run tó náà lọ́lọ́run ọba ṣe máa ń tóbi nínú ẹ̀mí èèyàn ẹni tọ́lọ́run bá tóbi nínú ẹ̀mí ẹ̀ òun ni títẹ̀ láṣẹ ọlọ́run yóò rọrùn fún jíjìnà sí tọ́lọ́run ọba òfẹ́ kò ní ṣòro fún eléyìí ni pípò tí ọlọ́run ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó pè wá síbẹ̀ an taqumu lillah wa dalil ala anna al-qiyamah qiyamul لا تكون لا يكون إلا لله وقوموا لله قانتين وأن تقوموا أن تقوموا لله أي القيام نوع من أنواع العبادة إذا قصد بذلك إذا قصد به العبادة ننرو ìjọsìn kò sì sẹ́ni kankan tá a gbúdọ̀ nàró fún bí kì í ṣe ọlọ́run ọba allah subhanahu wa ta'ala pàápàá jùlọ tó bá ti ní ìtumọ̀ ti ìtumọ̀ ara ọ̀tọ̀ mọ́tàlá ń sìn èèyàn fẹ́ mọ kó àwọn èèyàn èèyàn wá dó lójú bọ́ọ̀dù sáàsọ pé nàró yẹn ó ń jọ́sìn là ṣùgbọ́n nìkan dé gbogbo wa nàró kìyàmù yẹn kì í ṣe ordinary torí pé dídé rẹ̀ olóbèrè fún nàró yẹn a sọ pé a fi pọ́n ni níbi pípọ́n èèyàn lé náà ló ń padà já sí ìbádà àwọn tí wọ́n ń padà bọ òòṣà lẹ́ni àpọ́nlé tí wọ́n ní fún àwọn ẹni ire tó ṣáájú tí wọ́n fi mọ èrè wọn òun ló padà sọ di ìbádà mọ́ wọn lọ́wọ́ níbi ta'zim wàtẹ̀bùjìl wàlìjìláàl ibẹ̀ náà ni ṣètọ́nù máa ń lúgọ sí tí máa di ìbádà mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lómi bá débi kan gbogbo títí tí ó fi kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ jókòó gbọ́dọ̀ nàró àwọn jókòó wa hadha la yakun illa lillah subhanahu wa ta'ala ẹlòmíín sì ń bẹ tó bá wà ní jókòó tó bá jókòó lórí àga gbogbo ẹ̀yin tó kù ẹ gbọ́dọ̀ jókòó lórí àga kódà bẹ́ẹ̀ bá ti jókòó lórí àga tẹ́lẹ̀ tó bá ti dé gbọ́dọ̀ dìde ilẹ̀ ẹlẹ́ ẹ tún gbọ́dọ̀ jókòó lórí táìsì ilẹ̀ ẹlẹ́ ẹ gbọ́dọ̀ jókòó sí i gbogbo àwọn àpọ́nlé yìí alùbùlówù àṣejù ó ti ń wọ̀ wàlùbùlówù fil ikram wa ta'dhim yu'addi ila ila ila ta'lihi wa taqdis al-bashar ìpadà máa ń túmọ̀ pé èèyàn fẹ́ sọ èèyàn dọ́lọ́ ó máa padà ń léde síbẹ̀. wa qala ta'ala. محل الشاهد نبي هنا ثم تتفكر قال تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك láàyè mi ọlọ́run bá ní inna fi khalqi samawati wal ard ó ti ń bẹ fún yín níbi dídá tọ́lọ́run bá dá sama wal ard àti ilẹ̀ wa ikhtilafi al-layli wan nahar àti dídá tí ọlọ́run ọba dá bí ọ̀sán ṣe ń gbaṣẹ́ lọ́wọ́ òru tó rò ń gbaṣẹ́ lọ́wọ́ ọ̀sán tẹ́ ẹ bá wò dáadáa la ayat àwọn àmì ọlọ́run bá wà ń bẹ liwulil albab fún àwọn tí wọ́n bá ní làákàyè alub alaqlu الألباب العقول al-uqul ayé lè dáwé lè uqul fún àwọn tí ó bá ní làákàyè ẹni tó bá ní làákàyè lélẹ̀ ìléyé ẹni tí ò ní làákàyè yọkàn rò pé ṣèbí tá a bá ti sùn tá a tún jí alẹ́ tún lọ ilẹ̀ tún mọ́ òru tún lọ òun ó kàn rò pé ó ń wáyé báyìí ni ṣùgbọ́n tó bá ní làákàyè òní ó mọ̀ pé ọ̀kan náà àwọn àmì ọlọ́run ọba ni. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan àwọn ẹni ọlọ́run náà làwọn tó ṣe pé wọ́n máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala qiyaman tí wọ́n bá wà lẹ́ni tó wà nínú àrò azahal tá bá wà nínú àrò wọ́n máa rántí ọlọ́run wa qu'udan tá bá wà níjókòó wọ́n máa rántí ọlọ́run wa ala junubihim kódà tá bá tún fẹ́ gbẹ́lélẹ̀ wọ́n á rántí ọlọ́run wa yatafakkaruna fi khalqis samawati wal ard wọ́n á máa rántí wọ́n máa ronú nípa dídá tọ́lọ́wọ́n bá dá sánmọ̀ àti ilẹ̀ <clears throat> wọn a máa ronú sí dídá tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó dá sánmọ̀ khalaqa Allahu samawati bi ghairi amadin ọlọ́wọ́n bá dá sánmọ̀ bi ghairi amadin tarawna ẹ̀yin náà ẹ̀ wò ẹ̀ rí i pé kò sọ́pọ̀ kankan bẹ̀ ilé lásán tá a kọ́ kékeré yìí ẹ̀wà dúró kò tá a fi gbé dúró ẹ̀wà wo sánmọ̀ bó ṣe lọ òpó ń ǹjẹ́ wọ́n lórí pílà tó gbé sánmà dúró hm? ọlọ́run ní àwa la gbá sánmà mú àjẹ kó jábọ́ lẹ́yìn lérí àwọn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run wọ́n máa ń ronú nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n tún wọnú sí ilẹ̀ bọ́lá wọn bá ṣe dá ilẹ̀ wọ́n wàá sọ wípé rọ̀bánà máa khalaqta hadha batila subhanak wọ́n ní èrè ọlọ́run ọba wa ó da gbogbo nǹkan yìí lásán ó dá fèrè ó dá lérí ìbàjẹ́ ó fẹ́ ká ronú sí ni káti bẹ̀rẹ̀ máa títóbi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala subhanak tító fún rẹ̀ ọlọ́run ọba tí a bá wọ àyà yìí a rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run pé àkíyèsí wa pé ká wòye sí dídá tí ọlọ́run ọba dá sánmà àtilẹ̀ ọlọ́run fẹ́ ká wòye sí i kìí kàn ṣe pé gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá kan pé ta ló dá sánmà ọlọ́run ló dá sánmà ta ló dálẹ̀ ilẹ̀ yẹn náà ká wò dáadáa ká ti bi wíwò yẹn màtí tóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi wíwò ntọ́lọ́run ọba dá ká ti bẹ̀rẹ̀ màtí tóbi ọlọ́run ọlọ́run ni wà fi anfusikum afala tubsirun atafakur fi khalqil insan káwọn àgọ́ ronú sí bí a ní kọ̀ọ̀kan bá a ṣe wà láyé ká ronú sí i. من نطفة أمشاج نبتلي فجعلناه سميعا بصيرا ọlọ́run ọba ni àdá yín láti ibi omi tá a pò pọ̀ omi ara ọkùnrin omi ara obìnrin àwa pò méjèèjì papọ̀ láti ibi omi yẹn náà ọlọ́run ọba ti yọ <clears throat> ojú jáde ńbẹ imú jáde ńbẹ àwọn cells tí wọ́n ń fọ́ọ̀mù ojú wọn ò ní dúró níbi cells etí etí wọn wà máa pín sóríṣiríṣi kan ó pín yóò tún tún pín yóò tún pín yóò tún pín yóò tún pín yóò tún pín yóò wà máa lọ bẹ́ẹ̀ obìnrin ó sì máa lọ kò ní gbọ́ pé ẹnìkan ń gbá nǹkan kan nínú o fatabarakallahu ahsanul khaliqin ọlọ́run ọba yìí yóò dá wa irun yóò jáde látara omi kan ojú yóò jáde látara omi erigi ẹ̀rọ tá ń pè lérigi ibi téyín ti máa ń jáde ọ̀hún ẹ̀rí bó ṣe dàbí gọ́ọ̀. Hmm? substance ẹ̀ kò papọ̀ mọ́ èékánná ẹ tún wọ èékánná bó ṣe rí bíi ké ẹ wọ ẹyin ju bó ṣe dàbí ẹyin ẹ wọ bó ṣe rí gbogbo ara pátá látọ̀tọ̀ délẹ̀ tó tọ́ka sí pàtì ara kan tó dàbí ẹyin ju sọwà hmm? ahankọ tọ́ka sí pàtì ara kan tó tún dàbí ahọ́n ní gbogbo ara rẹ̀ fatabarakallahu ahsanul khaliqin ọlọ́run ọba ní ẹtì bẹ̀yẹ kéèsì ẹni tó ṣe àwọn nǹkan yìí ó náà ní ọba allah subhanahu wa ta'ala ọba alágbára ọba tí a lè fi ẹnì kankan wé kò sẹ́ni tó dàbí tiẹ̀ kò sẹ́ni tó lè dẹ́ dàbí tiẹ̀ nígbà tó ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dẹ́dà àwọn onímọ̀ sáyẹ́nsì àwọn náà ṣe wọ́n lásìkò tá a wáyé wọn làwọn náà àwọn lè clone cloning hmm? èyí tí wọn fi máa ń mú ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tọrọ ọba yìí mọ́lẹ̀ nìgbẹ ẹ sọ pọlọ àfáà ìlójúkọ tọ́ ẹ pé dídé èdè èèyàn lẹ fi ń sọ náà ṣèbí àwọn èèyàn náà ń clone bó tẹ̀ jẹ́ pé àti ìgbọ̀ kí wọ́n clone èèyàn ṣùgbọ́n tọ́jú ọmọ bíi clone tí wọ́n ń ṣe òun náà ni kí wọ́n gba àtọ̀ ọkùnrin àbí kí wọ́n wá gbé sí kán gba tóbìnrin wọ́n wá tẹ̀ sára obìnrin kan kóbìnrin yẹn wá lóyún kó bí types of cloning náà ni tí ẹranko ni wọ́n ti ṣe lọ́lọ́run fún wọn ṣe ọ̀dọ́ àgùntàn wọ́n gba ilé wọn gbalẹ̀ wọ́n wá fi sínú anabib anabib àfihàn anabib bíi túbù kan wá fi bẹ́ẹ̀ so kí ni àwọn ń develop tó o bá sì rí àgùntàn náà bí pójú ẹ̀ dà báyìí bí ọ̀nà ló ṣe rí nìyẹn. náà káti ẹ̀ sọ wípé wọ́n ṣe wọ́n gbìyànjú gba nǹkan ọkùnrin gba tóbìnrin wọ́n wá gbé sínú obìnrin kan àkọ́kọ́ nínú ṣẹ̀ríà Islam ǹjẹ́ gbàláàyè wà ọkùnrin kan ń bẹ. ó fẹ́ yàwó ìyàwó rẹ̀ wá pẹ́ kò róyún ní ní doctors mi ṣe gbogbo ohun bá fẹ́ yà láyé èèyàn gbọ́dọ̀ nípa ẹ̀sìn tó o bá ti nímọ̀ nípa ẹ̀sìn gbogbo ohun tó rí nínú tó o bá sọ̀ra tí ó ṣokùnfà tó fi wọ̀ náà nìyẹn bọ́ ọ jù lọ wọ́n sá máa láyà ni máa parọ́ gbàtẹ́sìn òye bọ́ mẹ́díkù dọ́kítọ̀ ló tiẹ̀ burú jù sọlọ́ fi jẹ́ pé gbogbo èèyàn ló bùkátà sí mẹ́sìn ló pé mi àgbà yẹn kí làwọn afa kò lè yí ó sì ti ní kí làwọn afa máa bá lọ bẹ́ẹ̀ nítorí so ti kì í ṣe gbogbo nǹkan làbá bùkátà sí ṣùgbọ́n gbogbo nǹkan bùkátà sí ìmẹ̀sìn kí nǹkan yẹn ọba àlè ní ìgúnlẹ̀ dáadáa níwájú ẹni tó fẹ́ ṣòwò ó bùkátà sí mẹ́sìn ẹ̀dá kan àfa téèyàn bá fẹ́ máa tajà báyìí kí ni ṣẹ̀rẹ́ àsìlámù sọ lórí ṣòro fi jẹ́ pé nínú tó wá ba nínú jẹ́lé ní àfa gan ló yẹ kó pọ̀ jù láwùjọ nítorí pé àwọn èèyàn tó pọ̀ bùkátà sóhun ṣùgbọ́n nínú ọ̀nà tí ṣètọ́n tó fi rẹ́ nǹkan mọ́ wá ń dì àfa ló kéré àwọn mayadini tó kù wọ́n pọ̀ èyí tó tó kéré nínú àwọn àfáà náà àfáà wà nǹkan jẹ òun ló tó pọ̀ jù ló pọ̀ kò sí olùmẹ̀ẹ̀sìn àwọn ò pọ̀ so ló fi jẹ́ wípé ní áńkírù zamani báyìí ẹni tó bá lè fínúfíndọ̀ tó jura rẹ̀ lẹ̀ láti jẹ́ olùmẹ̀ẹ̀sìn nǹkan tó tóbi ló ṣe torí pé ní àsìkò tẹ́nìkan kan ò kakún mọ́ lásìkò tẹ́nìkan kan ò rí sí nǹkan tó pàtàkì lásìkò tó yẹ kó wọ́n fẹ́ fẹ́ yàwó gbàgbà ẹ̀jíṣẹ́ wò lẹ́yìn ṣe nǹkan máa ń kí o ní nǹkan máa ń kí o ní ẹ̀ẹ́dẹ̀ tún ní àwọn ọ̀dà kò sí ẹ lọ ẹ máa lọ bàbá fi lè yóò máa fi pọ́ mọ́ àwọn níṣẹ́ ni wọ́n ní ànábì sọ pé ànábì ní ìsìn ní fọ́ọ̀mà ló ń jẹ́ yìí subhanallah nasalla salama látara àdílé yìí ìlérí tọ́lọ́run in tansurullah yansurkum wa yuthabbit aqdamakum ẹni tọ́lọ́run bá ń san sálárì rẹ̀ òun ló ju ẹni tí èèyàn ń san sálárì ẹ̀ lọ torí pé sálárì lè má wà á ń gbà mí tọ́jọ́ tí èèyàn o ṣùgbọ́n sálárì tọ̀dọ̀ tọ́lọ́run tó pọ́lọ́ ní san sálárì òun so kò sí kò kò jẹ́ dandan kó jẹ́ parí oṣù sálárì <laughs> tọ̀dọ̀ ọlọ́run kò jẹ́ dandan kó jẹ́ pé ní parí oṣù hmm. qad takaffala Allahu subhanahu wa ta'ala umura al-ulama ar ọlọ́run ti takaffala rẹ̀ ọlọ́run ni òun fọwọ́ gbáyà fún gbẹ̀ndọ́ba dúdú tọ́lọ́run tí ń ṣe náṣúrò ìmọ̀ àtẹ̀sìn ọlọ́run ọlọ́run ló takaffala làmọ̀ rẹ̀ sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mẹ́jọ ta ká fàlà àlámọ̀rí ẹni kọ̀ọ̀kan wa. náà ibi tí a ti yà síbẹ̀ òun náà ni wípé àwọn tí wọ́n láwọn ṣe àwọn cloning obìnrin tí ò bímọ òun àtọkọ rẹ̀ ti wà fọdún tó pẹ́ wọn wà lọ bá dókítà wa ni n táwọn discover ni wípé àtọ̀ ara ọkọ rẹ̀ yẹn bó bá súnmọ́ ìyàwó òun fún àìmọye ìgbà obìnrin àtọyìn ò lè dọmọ ṣùgbọ́n tara ayawo ó lè dọmọ ṣùgbọ́n kò lè dá dọmọ fún rẹ̀ àfi kí títọ́kọ̀ òun kó mọ́ àdúgbò ra ọmọ wà ń wípé wọ́n ń pe bìkínì kan ní spam bank. èyí ṣe báǹkì tó ń kówó sí o so báǹkì yẹn bí àwọn ilé kúrú yẹ kan báyìí ni wọn ó ti wá gba àwọn àtọ ọkùnrin wọn wà lẹ kíní máa pè ti pòfẹsọ lílé yìí o ti bàbá àgbẹ̀ òun rèé o bàbá ọdẹ tiẹ̀ rèé o ti taxi driver rèé o tọlọ́kadà rèé o tí bàbá ti ń fọkúta rèé o tọlọ́pàá rèé o tí sọ́jà rèé o wọ́n wà á lẹ̀ mọ́ wọn àti ìyàwó rẹ̀ wà lọ bẹ̀ pé èwo là ń fẹ́ mẹ́yìn bá lọ mọ́tò ọlọ́pàá yóò sì lọ mọ́mọ́ tọrọ twenty twenty naira sí i wọn wà bá wà kan ẹ bá wọn mú ti pòfẹ́sọ̀ wọn wà gbà àtọ èèyàn wọn wà obìnrin yẹn ó rí i pé ta ló fẹ́ pé ọmọ òun yóò ọ̀dọ́kọ̀ náà lọ́wọ́. dókítà wa ní táwọn lè ṣe nìyẹn gbàtẹ́ bá rómi nìyẹn bí ó ṣe lóyún yẹn nígbà tó bá tún fẹ́ bímọ kejì náà tó bá tún tó lóyún lé ìtí ó tún ṣe náà nìyẹn. àwọn tí wọ́n jẹ́ kí lorúkọ ẹ̀ ń àwọn dókítà tẹ́sí òye wọn ò ní rí sí nǹkan tí ò dá even ara options mi fẹ́ni tí ò bá rọmọ bí dọ́wọ́ pé ọkọ ló ní problem ìyàwó ní problem ojú wo ni sẹ̀rẹ́ Islam fi wò nǹkan tó burú jáì nǹkan ṣe yẹn kò yàtọ̀ sí gbígbà tọkùnrin mi lọ bá láṣepọ̀ kò yàtọ̀ torí pé n tán sọ pé òfin bóbìnrin láṣepọ̀ náà ni pé nǹkan ọkùnrin rẹ ó dà sí lára abẹ́ẹ̀kọ́ tí tẹni tá lọ gbé síun tá lọ dà sára rẹ̀ sétọkọ ẹ̀ ni àkọ́kọ́ ọkọ́kọ́ rinlẹ̀ zina ọkọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìkìtìláàtù nasab ọmọ yẹn Professor, ọmọ kò mọ ọmọ rẹ̀ torí àtọ̀ professor, òun ni obìnrin yẹn bí o kì í ṣe ọkọ rẹ̀ yẹn ló lọ́mọ yẹn nínú sẹ̀rẹ̀ Islam ṣèbá àtàjẹ́ mùsùlùmí lálẹ́ mọ́ ogun yẹn ṣèbí ìmọ̀ ẹ̀sìn láàfin mọ̀ yẹn àwa mọ̀ yẹ òkú ọ̀rọ̀ àwọn èèyàn tó gbé tí wọ́n ṣe nìyẹn níta fi bímọ lẹ́nu ẹlòmíkọ àwọn àtúgbà tí wọ́n lọ sí Amẹ́ríkà ni wọ́n tìrìtì ẹ̀ bó ṣe dé báyìí fáti ó kàn lóyún àtọ̀ ìbú kan náà lọ tẹ̀sí lára nígbà sì dé nàìjíríà àbádé pé kò mọ́sùn jẹ ó lọ bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀sán ọlọ́run bá yí òun ni ó máa ń pè nǹkan yẹn haram tó wọ́n ṣe mí. ṣùgbọ́n èmi ń bẹ tó wọlé nínú ṣẹ̀rẹ́ islam òun náà ni pé wọ́n rí wípé àtọkọ ẹni tó jẹ́ ọkọ àtọ rẹ̀ lára rẹ̀ tó bá wà lára rẹ̀ kò lágbára wọn wà mú àtọkọ wọn mú jáde wọn wà lọ fi sínú anabib wọn wà stimulate wọn energize wọn fún lágbára tọkọ rẹ náà ni o tó bá fún lágbára tán wọn wà tẹ padà sí ara ìyàwó ṣùgbọ́n àtàjì fún lágbára tó bá tẹ padà sí ara ìyàwó yóò lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ṣùgbọ́n gbà tó wà rárá ọkọ mùbá aṣára sára ìyàwó yẹn kò ní yóò wíkì kí ni ṣẹ̀ríà Islam sọ lérí ẹ̀ àwọn afáàní tán bá ṣe báyẹn kò sí láàfin bẹ́ẹ̀ torí pátọ̀ yẹn náà tẹ́lẹ̀ ọkọ rẹ̀ náà ni olóni so gbogbo àwọn tàfàṣìlì yìí ojú ìwòye ẹ̀sìn lèyàn lè fi mọ ìmọ̀ ẹ̀sìn ni lóbi jẹ́ pé tẹ́ bá ń sọ̀rọ̀ kò sí abala tá a fáwọ̀ tí tí ó ti wà relevant àfọ òbèrè ẹ̀yin ṣàlàyé ẹ bá ti ṣàlàyé ẹ̀yọ́ sọ̀dà ní ẹ̀fẹ̀ fẹ́ ṣe àfa ẹ̀fẹ́jẹ́ àfa kọ̀mọ́ ń pa sáyẹ́nsì kò jẹ́ dẹ́nẹ́ kọ́mọ́ òun yóò béèrè pé ẹ̀yin ẹ sọ bó ṣe rí lọ́dọ̀ yìí tẹ́ bá ti sọ yóò sọ̀dà àjọ rẹ̀ fún yín pé n tẹ̀sán sọ lórí ẹ̀lẹ́lẹ́ tó látara àdí eléyìí àwọn tí wọ́n láwọn ń gbìyànjú fún cloning wọ́n láwọn fẹ́ àwọn náà ń gbìyànjú pé at least báwọn náà làwọn dá kínní yẹn nǹkan méjì la fi ṣèrọ dùn ọ̀rọ̀ wọn alákọ̀ọ́kọ́ àtọ̀tẹ́ mú ẹ̀yin lẹ́dá ẹ̀yin lẹ́dá tọ̀ kò tí yẹ ẹ lọ wá àtọ̀ tiyín ní ní láàbù ẹ lọ ṣe tiyín ká tó sọ pé ẹ̀yin náà dá nǹkan kan o ẹ̀yin náà lọ ṣe àtọ̀ tiyín fúnra yín ṣé wọ́n lè wọ́n lè ṣe wọ́n lè ṣe tọ́lọ́run náà lẹ mú ọlọ́run náà lọ dá nǹkan yẹn kí sẹ́yìn lẹ́dá ká tẹ̀ wá àdúrà tó dá àgbà pẹ́yìn lè ṣe ntẹ́ wá dákalẹ̀ ẹ sọjọ́ tí ó jáde láyé fàbúhì tẹ̀lẹ́dì káfà sólówó ni ó jẹ tó bá délé ayé sólòsì ni ó jẹ hmm? ntẹ́ ṣe àgùntàn tán láwọn ṣe kí ni ọkàn yẹn àgùntàn yẹn ṣé wọ́n fi palẹ́ yá ni àbọ̀kọ̀ ni ó pa àbọ̀dútù ni ó pa àbí nǹkan ni ó ṣe wọn ò mọ̀ ṣùgbọ́n ọlọ́run bò ní dẹ́dà kan ọlọ́run mọ ọjọ́ tí ó jáde láyé ọlọ́run mọ kí ni ó jẹ kí ni ó jẹ ọmọ yìí mímí tí ó mí ọmọ yìí oúnjẹ tí ó jẹ ọmọ yìí omi tí ó mu ọmọ yìí ẹsẹ̀ tí ó gbé fatabarakallahu ahsanul khaliqin so ìdí nìyẹn tọ́lọ́run bá fi sọ pé ẹ sí àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá látara dídá tọ́lọ́run dẹ́dá láti bẹ̀rẹ̀ máa gbára ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ̀dá sánmà èyàn ò ronú sí kankun èyàn ò fi dá tóbi ọlọ́run ọba mọ́ ẹ̀dá alẹ̀ èyàn ò fi dá tóbi ọlọ́run ẹ wo àwọn ìràwọ̀ ẹ wo àwọn ìyìrà ẹ wo àwọn ẹja ńláńlá nínú omi tó ju gbogbo bí tá a wà yìí lọ yóò sì jẹun yóò yọ ẹ wà máa ṣe màkì bó o ní ṣe ń yó kìnìún lọ mú kìnìún wá láti inú kọ́ máa sìn inú ọ̀jẹ̀ gbèsè láàárọ̀ ọ̀pá òdìdí ògúnfe kan fún un ọjọ́ ẹ tán kó tó dìrọ̀lẹ́ ó sì ti ń bú ah ojú ògúnfe kan ọjọ́ ọdún lọ́rọ̀ ògúnfe ó tún gbé fún un ọjọ́ ẹ tán gbàtí ó dìbí nǹkan bí aago méjìlá òru ògúnfe lójú <laughs> àwọn yóò ní pé ah, ṣé kọ́ọ̀lì máa bímọ náà ni ẹ fi ń sìn ni abẹ́ ẹ fẹ́ máa tà ó kàn fi ń sọ lánàá nìkan ah, gbèsè ní ọ̀pọ̀ àbáyé nbọ̀ bá ni ní ó túlẹ̀ ẹ wá wòye kìnìún tí ń bẹ nù gbó ara wọn ó sì tún máa dá wọn tún máa jẹun wọn ó tún jẹun tẹrùn tùgbà tẹ mú wálé tẹ̀ ń fún lóúnjẹ lọ ẹ máa wo ẹranko onúgbó ẹ wo àwọn ẹran gbóhùn tó o pa èyí tá a máa jẹ tó o bá jẹ yóò dùn ju tinú léyìí lọ ẹ máa wo ara wọn bí ṣe máa dán ju tinú léyìí lọ ta ló ń bọ̀ wọn nínú gbó wọn jẹ wọn yò wọn gbádùn nínú gbó wa tabarakallahu ahsanul khaliqin so ká wo ẹ̀dá ọlọ́run bọ́lọ́run ṣe ṣẹ̀dá gbogbo ẹ̀ ìwọ náà wo ara rẹ wo ojú tọ́lọ́wọ́n bá dá nǹkan méjì ojú méjì lọ tọ́lọ́wọ́n fi dáàbò bo ojú wa wo ìpéǹpéjú o irun bí irun ti bí ṣe àkéyàn lè rò pé kò ní sẹ́ ti ń ṣe Hmm? oníṣẹ́ ti ń ṣe o tí o bí báyìí lọ fà kó ń bẹ ó rí bó ṣe rí. ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun la wọ yìí tó bá lọ tẹ́ pé kò sáwọ̀ yìí ń bẹ àìmọye ẹni tí ọmọ fojú gúnso ibo lóore òun fojú gúnso ni ah bọ́n bá ju nǹkan kan ifun ìwọ́gun òní mọ̀ before kí nǹkan kìíní yóò pàdé automatically kò ní bojú gangan yóò ti pàdé kódà kó kú a second kó kàn báyìí kìíní yóò pàdé ìta ìní ó kàn tí ìbá ẹ̀pọ̀ lọ́wọ́ bá kádàrà kó tó di pé nǹkan gún yàn lẹ́yìn jú ọ̀nà jíjì gbókù a second báyìí kìíní yóò pàdé automatically ìta ìní ó kàn bóyá tó wá rí òun ṣe é ráwọn irun tó tún wá wà nísàlẹ̀ rẹ̀ yìí irun tó tún wà nísàlẹ̀ rẹ̀ yìí ó tún níṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ń ṣe bó ṣe wà ńlẹ̀. ìyẹn nìkan tó kọ́ wo inú mú rẹ lọ gbé gíláàsì ó rí i pé bí àwọn irun kan máa wà ń bẹ nínú bí àwọn irun kan máa wà ń bẹ ọlọ́run fi ń dáàbò bo inú mú ni pẹ̀lú oríṣiríṣi àwọn kòkòrò tó lè wọbẹ̀ tá a bá ti sùn ọmọ àrùn àìmọye kòkòrò tó fẹ́ wọ̀ mí pé irun yẹn ni ó pa wọ́n tí ò ní lè wọlé ìwọ́dẹ̀ ti sọ̀rọ̀ fatabarakallahu ahsanul khaliqin so gbogbo àwọn nǹkan yẹn tá a bá wà rò lọ rò lọ tá a rò bọ̀ èyí ò fi mọ títóbi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala téèyàn bá wà mọ títóbi rẹ̀ tán kí lókun téèyàn máa ṣe ibadatuhu wahda èyí ọmọ kìtọ́ ìwọ nìkan ló yẹ ká máa jọ́sìn fún èèyàn ò ní sìn kámi lẹ́yìn ọlọ́run torí pé nítorí ọbẹ̀ máa sìn lẹ́yìn ọlọ́run sóun ló dá ojú ẹ òun ló fi irun yẹn síbẹ̀ ọlọ́run ló ṣe. níbí yìí ó jẹ́ kí yàtọ̀ wà láàrin ẹni tó bá dúró lórí manhaj ahli sunna wal jamaa lórí ìlànà táwọn sálàfù dúró lé lórí àti àwọn ahlu zayg wal ahwa minal mutasawwifa àwọn kan bẹ nínú òròrí tàwọn sufi òun náà ni pé tafakkaru fi dhati Allah wọn ni ẹ máa ronú nípa ọlọ́run gàgàn la la tatafakkaru fi dhati Allah tafakkaru fi khalqi Allah ẹ ronú nípa ẹ̀dá tọ́lọ́run dání ibi tẹ́ ẹ ti mọ̀nà nìyẹn ṣùgbọ́n táyìn kan bá ní kọ́ lọ jókòó kó tilẹ̀ kò mọ́rí kọ́ wàá lùà kọ́ ọmọ ronú nípa bọ́ọ̀lọ́hún ṣe jẹ́ gangan ó sọnù ó parẹ́ dáhùn sófin máa ń ṣe nìyẹn fẹ́ mọ ọlọ́run mọ ẹ̀dá ọlọ́run ti ara ẹ̀dá tọ́lọ́run dá tara rẹ̀ mọ ọlọ́run kì í ṣe pé dáàtú ọlọ́run kankan ló fẹ́ mọ bóòlù ọpọlọ rẹ dàrú torí pé tó bá padà kọ́ òrò pé ọlọ́run ló dá òkú kàtà ló ó padà kàn débi pé ta ló dá ọlọ́run gan ibi tó ti sọnù nìyẹn torí pé nǹkan yẹn ti kọjá rẹ́ẹ̀mù yẹn rẹ́ẹ̀mù yẹn ti kọjá ntọ́pọlọ lè gbé ọlọ́n ó rí i pé ọpọlọ ṣètò ọmọ ọpọlọ rẹ ṣe rí gbà mí àbí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́n ẹbẹ̀ kọ́ lóun tó dá yí gẹ́gẹ́ níbo ni subhanallah wọ́n fẹ́ sọnù nìyẹn ìyẹn náà ni ká má ṣe la tatafakkaru fi dhati Allah walakin tafakkaru fi khalqillah àwọn ẹ̀dá tó lọ́n dání kó máa ronú sí ọ wà tó bá padà bá débi kan ọ padà gbèdé tóbi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala. now bákan náà nínú àwọn kan tá a fẹ́ mú jáde nínú àyà yìí àwọn ìjọ kan wà tí wọ́n máa ń lo àyà yìí láti fi ṣe ẹ̀rí pé téèyàn bá ti fẹ́ ṣàdúrà ó yẹ dìde tẹ́ bá wà níjókòó àfẹ́ ṣàdúrà fún wa pẹ̀tọ́ a ó ṣe àdúrà ẹ jẹ́ kí gbogbo wa kí ká dìde ká bọ̀wọ̀ fún ọlọ́run tó dá wa eléyìí ò sí nínú ìlànà Islam atashabbuhu bil kuffar ìmọ̀ akọ́sí àwọn kèfèrí ni àwọn ànàsọ́ra ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tọ́ba wa bi àwọn yẹn léèrè wọ́n mú àyà yìí wá wípé alladhina yadhkuruna Allaha qiyaman àwọn tó ti pọ́n máa ń rántí ọlọ́run nínú àrò wọn ò ní tẹ̀lé lónìí yẹn ẹ sọ pé kàn kà síwájú alladhina yadhkuruna Allaha qiyaman wá kò wú dàlẹ́ mi fẹ́ mú kẹ́nìkan tún ní èmi wa mú kò wú dá wà aláàjù náà bìyìn ẹ̀jẹ̀ mi bá fẹ́ gbẹ̀lélẹ̀ ẹ̀ máa ṣàdúrà yẹn lọ so kò kì í ṣe dẹ̀líl àwọn jama kan bẹ símbọ̀ tí wọ́n nìyẹn nítorí ẹ̀fọ́ dáhùn àtàmájì ní ẹ̀ṣàdúrà ẹ̀yà ìdìde àdìde bò sára mọ̀ ká dìde kì í ṣe àárọ̀ ẹ̀yẹ́ lè dìde ṣùgbọ́n kẹ́ wá pààyàn láṣẹ pé dandan látàbá ti fẹ́ ṣàdúà agbọ́dọ̀ dìde àbí ẹsí fìlà lórí láì sí bóyá dáná tí wọ́n wà ń kóòtù ẹni tó wà ń kóòtù ni ọ̀yẹ́ gba fìlà orí ẹ̀ ọ wà sí fìlà ọ wà sí sábìyà my lord aláàyè ọ wà sórí tó bolo náà wà fáwọn mi ìtọ́ bá ti fẹ́ dọ̀rọ̀ kóòtù wọn lọ wí láwàní mo yẹ ní kún ó sí láwàní mo yẹ pé wọ́n sì làwọn àdé kóòtù àwọn yàrá ti fẹ́ dọ́gbọ́n èèyàn mọ́ síbẹ̀ síbi làwọn bá ti fọ̀rọ̀ kóòtù sáwò làwọn àlẹ́ lọ àwọn èsì èèyàn mọ wa ọba jà fàájú bẹ́ẹ̀ lọ ọba ti dé fìlà kan ẹgbà fìlà lórí ẹ̀ <laughs> láì sọ dára tashabbuhu bil kufar ìmọ̀ akọ́sọ̀ àwọn kèfèrí ó náà ní kéèyàn sọ pé dandan wò ó kó ẹ bá ti fẹ́ sàbẹ̀ gbèrò dìde kò sí bá a ṣe ṣe tọ́lọ́wọ́n bò gbọ́ èèyàn jókòó ọlọ́run gbọ́ èèyàn nàró ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n lílẹ̀ ọlọ́run gbọ́ so yídà tá a fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ń ṣe kì í ṣe délé fún àwọn ìjọ yẹn bó tilẹ̀ jẹ́ pé ó ti wà nínú ìlànà òfin ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ nítorí jẹ́ wọ́n máa le kókó máa náà nìyẹn nítorí bá sì ti wà nínú àgbékalẹ̀ wọn ẹni tó bá ti wà nínú ẹgbẹ́ ẹni tó bá ti ṣe tó yàtọ̀ sí yẹn wọ́n ní kò fọ́lò ìlànà tí wọ́n gbé kalẹ̀ نسأل الله السلامة وقال تعالى ولم تصل من أعوذ بالله من الشيطان الرجيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت ولم تنقع كيسي وعلى سبي كارونوسي بلون بعد سيدا رانكومي أفلا ينظرون إلى الإبل كيف خلقت ولم يواو يسي رانكومي كيف بلون بعد سيدا وإلى السماء كيف رفعت ẹ wá wòye sí sánmà ni bọ́lọ̀ ń ṣe gbéga rororo wa ilal ardi kayfa nusibat ẹ wá wòye sí ilẹ̀ ilal jibali kayfa nusibat ẹ wá wòye sí òkè ni bóòlù ọlọ́run ọba ti fi takàn málẹ̀ tó gbé kalẹ̀ láti fi takàn málẹ̀ wa ilal ardi kayfa sutihat ẹ wá wo ilẹ̀ ni bóòlù ọlọ́run ti tẹ́ pẹrẹsẹ sathul ard kayfa sutihat bóòlù ọlọ́run ti tẹ́ tó tẹ́ téèyàn lọ téèyàn máa ṣubú mbẹ fàdékìr ọlọ́run bá nírẹ̀ anabi sallallahu alayhi wa sallam ń àwọn èèyàn létí ọ̀rọ̀ ọlọ́run torí pé sẹ́tọ̀ gbà nìyẹn o innama anta mudhakkir kì í ṣe pé kọ́ ọmọ gbowó káàkiri kì í ṣe pé kọ́ ọmọ níta bá fẹ́ ṣàdúrà fún ọ tí wọ́n bá ti fún ọ lówó ṣe pé fún wọn là kì í ṣe pé kọ́ ọmọ wa kó okùn ìyàwó níyàwó káàkiri gbàǹjẹ́ wò lẹ bímọ àyíntẹ́ ṣe dùn mí ga wò lẹ ṣe bímọ tẹ́ ẹ̀ jẹ́ ń gbọ́ ṣé lọ kó ẹ ní ẹ̀rẹ̀ sọmọ ló kọ ẹ̀já gbọ́ ẹ̀ kí á ní kí lọ́kàn tiẹ̀ kí ni gbà tó níṣẹ́ sọ́yìn bí wọ́n bá níṣẹ́ wọ́n pè ọgbọ̀n ráyè ọlọ́run fadhakkir rí anabi sallallahu alaihi wasallam máa ṣe ìrántí fáwọn èèyàn nítorí pé innama anta mudhakkir iṣẹ́ tá a gbé fún ọ náà ni pé kó o ṣe ìrántí fáwọn èèyàn fáwọn èèyàn létí ni nínú àyà yìí odidi nǹkan bíi mẹ́rin lọ́lọ́run ní ká ronú sí bọ́lọ́run bá ṣe dá wọn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọlọ́run ní ká ronú sí al-ibil ràkúnmí ẹ̀dá ọlọ́run ọba ní ràkúnmí ṣùgbọ́n ọlọ́run ọba dá ìmọ̀ tó pọ̀ sára ẹ̀dá náà nínú àwọn ìmọ̀ tí ń bẹ lára ràkúnmí àkọ́kọ́ náà tó o kọ́kọ́ rí bó ṣe rí ọlọ́run ọbọ̀ ó gbèdé tóbi fọlọ́ ọrùn ràkúnmí ọrùn rẹ̀ gùn orí rẹ̀ lọ ṣe tóńtó níbi ọrùn yẹn níbi òpin ọrùn yẹn ràkúnmí tí ràkúnmí bá sùn gbà mí ó rò pọ̀ lajúlẹ̀ ni kọ̀sẹ̀ dìgbà tí ràkúnmí bá fi awọ ojú yẹn bojú kọ́bà kan tó fẹ́lẹ́ ó ti wà títún máa ń bo ojú yẹn ràkúnmí ó sì máa lọ yóò máa lọ ọlọ́mọ máa ṣe ojú ràkúnmí bẹ́ẹ̀ nítorí pé ràkúnmí máa rìn ní desert eruku sì máa pọ̀ ní desert tí ràkúnmí bá lọ fi awọ ńlá yìí bo ojú sọ̀mà pé kò ní rìnà má kọ̀ wá ní fìbò kọ́fà kékeré kan tó fẹ́lẹ́ kan tuntun ń bẹ tí ó tún fi bo ojú eruku ò débi ojú yẹn yóò la ojú báyìí yóò sì máa lọ ní eruku yóò ṣe rìnà. afala yanzuruna ila al-ibil kayfa khuliqat ràkúnmí omi odidi oṣù mẹ́ta tó bá fẹ́ rìnrìn àjò yóò ti mú kalẹ̀ níjọ́ tó fẹ́ lọ yóò ti mú bí bá wa ń lọ lọ́nà bí ò sómi kò kò èyí tó ti resáfù àti wàánu rẹ̀ yóò tún pọ̀ yóò tún mú padà yóò tún máa lọ torípọ́lọ́ ti mọ̀ wípé safinatu sahara hmm? safinatu sahara dẹ́sáàtì lọ́lọ́run torí ẹ̀dá torípọ́lọ́ mi kò ní sómi ọlọ́run ọba dàbẹ́ ràkúnmí tó ràkúnmí bá fẹ́ tó bá fẹ́ dúró èyàn ò rí títóbi ọlọ́run ọba tó bá fẹ́ bẹ̀rẹ̀ yóò lọ yóò lọ báyìí yóò lọ báyìí kó tó padà wá dúró tó bá tún wá dúró tán kò síbẹ̀ ẹsẹ̀ lágbára tó ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dìde tí ó bá fẹ́ dìde tó bá sì fẹ́ dìde bọ́mọ kékeré bá yóò dìde bó wá bẹ̀rẹ̀ ẹ máa di gbogbo ẹrù lé lórí ẹ máa di ẹ máa di sẹ́ni tí ó bá dìde báyìí wọn àti bá dìde yóò gbogbo ẹrù yẹn ni ọ̀n lọ nìyẹn ọlọ́ni afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ràkúnmí gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ ìwòsàn ni ìtọ̀ ràkúnmí ìwòsàn ni wàrà ràkúnmí ìwòsàn ni ọlọ́run ọba subhanahu wa àtàwọn nǹkan mìíràn táwọn ò tún mọ̀ tó tún bẹ lára ràkúnmí tó yẹ pé àwọn tí wọ́n ń sìn wọ́n ó tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ara rẹ̀ afala yanzuruna ila al-ibil Ọlọ́run ni ẹ ronú sí ẹ wòye sí ràkúnmí kayfa khuliqat báwo Ọlọ́run ọba ṣe dá Ọlọ́run tó ní ká wòye sí sánmà náà bá a ṣe gbéga rororo bí sánmà ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń wòye ó jìnnà o ẹlòmíì ọmọ rẹ gbọ́dọ̀ ibi sánmà alẹ ayé là ń wòye sánmà alẹ ayé wò ni hmm. sórí tó ń wòye yìí cloud òun ń wò yẹn ordinary cloud ní táwọn yìí tí plane bá ń lọ yóò penetrate gbogbo eléyìí yóò wá dúró ẹ máa wo cloud yẹn ńlẹ̀ báyìí gbogbo àwọn kinní funfun tí máa ń ṣe rúburúburú bò ń bí èéfín téèyàn rí òun so plane yóò penetrate gbogbo ẹ̀ ọ wà máa wo èéfín sálẹ̀ báyìí ọmọ wò tọba tó wá gbójú ó tún máa rí kinní bíi blue lókè ìyẹn tó mọ̀ pé ẹ̀ tí ì tẹ̀sán mọ̀ ayé gan ẹ̀ débẹ̀ gbogbo ibi tí plane ti ń fò òfèrèfé lásán ni kò tí ì dé sánmà gbà sánmà plane ti ń fò nínú sánmà nínú sánmà wo ló ti ń fò kò débẹ̀ rárá ẹ̀ tún máa wò ni bẹ́ẹ̀ bá wà níbi tẹ́ ẹ lẹ́wà yìí tá a ní ẹ̀ tí ì dé sánmà wọ́n wà máa sọ iye miles tí plane fi jìnnà sísàlẹ̀ fún ẹ̀rọ ọlọ́wọ́ bọ̀ tàbí ní ka thousands miles tó fi jìnnà sílẹ̀ ẹ wà máa wẹ ah Ọlọ́run Ọlọ́run máa jẹ kí ni ọjà báyìí Ọlọ́run máa jẹ kí ni ọjà tó bá ti lọ di wẹlo kó ẹ tiẹ̀ tó délẹ̀ gan ẹrú Ọlọ́run àwọn èèyàn ti gbẹmí mi lọ àbí wọn ti àwọn aṣọ pẹtọ wọn ni ká sọ fún mi pé plane ti lose control anytime from now. gbogbo yóò di wẹ́lú ẹ kàrà yẹ na máa gbẹ́mí mi náà nù plane wọ́n bá tó padà dìbò yẹ adúpẹ́ lọ́dọ̀ ó ti ní kọ́ńtró à níbo àwọn yẹn ti dákú lọ lè ní wa lọ́ba alágbára kan ó pọ̀ ẹ gbé sínú ẹ wá sọ o ó bu ẹkún rosa alágbára ọlọ́run nìkan alágbára ọ̀lẹ ọ̀lẹ ọ̀lẹ gbogbo wa ẹnìkan bá ń halẹ̀ sọ fún pé ọ̀lẹ ni ọ ó yìí sọ ọlọ́run wọn àti wọn fọwọ́ gbáyà àyàwó orí òsì kankan bẹ eegun lásán ọlọrun nìkan lọ́ba alágbára ọlọrun ní ẹ dáadáa sánmà bó ṣe jìnnà rúfin àti rúrúrú ẹ wà ilẹ̀ jìbáàlì kẹfà nọ́sibàtì tí ẹ bá lọ wo àpáta èyí tẹ́ ẹ rí níta yẹn àwọn tán nímọ̀ nípa àpáta wọ́n ti ká mọ̀ pé èyí tí ń bẹ́nu lẹ̀ ó ju èyí tá à ń rí ta yẹn lọ ó jù lọ bẹ́ẹ̀ bá ràpàtà kan tó ga rororo èyí tó fi wọlẹ̀ ó ju èyí tẹ́ ẹ rí níta yẹn ó jù lọ ọlọ́run fi àpáta di ilẹ̀ mọ́lẹ̀ ó rí àpáta mi gbà mí bí ẹni pé yóò rè bọ́ yóò rárí téńté kò sì ní rè bọ́ bí ẹni pé téèyàn bá tì yóò rè bọ́ irọ́ ni ọlọ́run ọba ló tó ẹ wá béèrè pé ẹ dákun scientist wo ló arrange ẹ bẹ́ẹ̀ kó sí wọn kàn ní just wọn ní nature nature wo ni nature ta ló dá nature ọlọ́run náà ni wọ́n bá débẹ̀ yẹn wọn ò fẹ́ fọwọ́ wọn ò fẹ́ tẹ̀síwájú mọ́ lásán àti lè sọ pé ọlọ́run wà ní nature náà ni o so ibadu nature so ya'buduna at-tabi'a wa nahnu na'budu Allah subhanahu wa ta'ala ọlọ́run ni ẹ wo ìyẹn náà bákan náà ẹ tún wòye sí ilẹ̀ bá a ṣe tẹ̀ pẹrẹsẹ ẹ lè rìn lórí ẹ̀ tí bá ń ṣe kìíní tí ń mì kò sí àmì lè ṣe nǹkan lórí ilẹ̀ tí mọ́tò mọ́tò ò ní lè rìn ò ní lè kọ́lé ibi ẹ̀ tí ń ṣe foundation tí búlọ̀kù ń ṣe báyìí tí ò stable ẹ̀ ní lè kọ́lé síbẹ̀ ọkọ bi ilẹ̀ fararọ lójú ọkọ bi yọ dákú bẹ bọ́ọ̀ bá ń lọ ayọ̀ kàmá ṣubú bóyá bá ń lọ lọ ọlọ́run ní ẹtì bẹ̀yẹn mọ orí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó sì fún yín bákan náà nínú àyà mi ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní afalam yasiru fil ardi fayanzuru ọlọ́run ní ẹ̀ wá rìn káàkiri ayé afalam yasiru fil ardi ẹ wá rìn káàkiri ayé fayandúró kẹrí mà kẹrí àwọn ẹ̀dá ọlọ́run kẹrí àwọn nǹkan tọ́lọ́run bá ṣe lóbi jẹ́ pé kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe kí ó bá a kún àwọn tó ń darí wa lọ́wọ́ kí ọlọ́run ọba kí ó sì ṣe ìdí ọ̀rìn náà ló wa nírọ̀rùn lórílẹ̀‐èdè yìí kó má fara ni wa ní àwọn orílẹ̀‐èdè tí gbẹdẹmukẹ́ ti wà lázìm ni fún gbogbo òdílé yóò ti ní àsìkò tó ní leaf lẹ́nu iṣẹ́ o hmm? ti lásìkò tó ní leave lẹ́nu iṣẹ́ àsìkò tó wà ní leave yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n wà travel wọ́n travel wọ́n travel wọ àtìyàwó àtọmọ ẹni travel ẹ lọ sí country ẹ lè sọ pé ah, lọ́dún yìí country báyìí lè fẹ́ lọ bàbá wa débẹ̀ ẹ rò oríṣiríṣi nínú àwọn ẹ̀dá ọlọ́run oríṣiríṣi nǹkan tó dá tí tún orílẹ̀-èdè tí ẹ rí mbẹ́ ó rí orílẹ̀-èdè míì tó ṣe wípé bí ìgbà tó jò ń rọ̀ ní snow ti ń rọ̀ yìnyín tí tó bá sì páàkì ọkọ̀ rẹ kó tó jáde yìnyín ó ti bo gbogbo ẹ mọ kíní tí tó bá gbé fíríjì hmm? ẹ mọ kíní bá fọwọ́ wọ kíní kan àwọn bíi àìsí yóò fọwọ́ wọ báyìí bíi iyọ̀ báyìí yóò ti bo gbogbo ọkọ̀ rẹ tó páàkì síwájú ta èyí wà mọ́ ọgbà gbàtọ ga lọlọ ó rí gbogbo oríṣiríṣi àwọn kan bí ẹ bá rìnrìn àjò rìnrìn àjò lórí òfurufú ó tún rìnrìn àjò lórí omi Atlantic Ocean rìnrìn àwa wo wájú ó lọ kankun kò lópin ó wẹgbẹ ó lọ kankun láàrin agbami omi àwa wo omi yẹn bí wọn ah, àgbàtà ló da omi yìí sí bí tó fi pọ̀ tó báyìí tabarakallah ahsanul khaliqin so kéèyàn ó rìnrìn àjò káàkiri èèyàn máa ń rí oríṣiríṣi àwọn nǹkan tí a fi máa ń mọ títóbi ọlọ́run ó rí ẹ̀dá mi bó ṣe dàgbà tó ó lè má gàjú é lọ ó sì rí ẹlòmíì bíi kó fà ọ́ lórí òkè báyìí bẹ́ẹ̀ ni ó ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó rí ẹlòmíì bóyá dúdú ni o bóyá òní bóyá pupa òní lè sọ kọ́lọ̀ bó ṣe rí èmi ojú rẹ̀ ó sá máa ń sún yinrinyinrin báyìí tó mọ̀ wò fasiru fil ard ọlọ́run ní ẹ̀rìn káàkiri lórí ilẹ̀ olójà akọ bẹ́lẹ̀ ńkọ́ lọ́hùn kó tún nàìjíríà sí ṣé tó o ti jẹun ṣé gàárì ò ti dọ́gba lọ́mọ dámọ̀ràn pé travel ẹ̀dàkùn èló ní owó plane gbà kò wọ́n pọ̀ ìgbò family ń bẹ̀ bá rí one point five million ẹ lọ ẹ padà bọ̀ kílẹ̀ <laughs> kílẹ̀ kílẹ̀ ń sọ lẹ́nu náà <laughs> one point five million kù sí náà ni gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ́hún ó sànú kọ́lọ́hún kí yorùbá tún lè dé wá sí i téèyàn bá máa ń travel ẹ kàrà àwọn èèyàn máa gbà ẹ̀yin ò níṣẹ́ ni àtọmọ àtìyàwó gbogbo ń mọ̀ sáwọn travel káàkiri pàápàá lílọ téèyàn bá ní transit ó rọpọlọpọ àwọn èèyàn especially àwọn ìbò ó rí wọn àti àtọmọ àtìyàwó gangan bó ẹ ń lọ always wọn travel wọn kàfẹ́ lọ wọn travel lọ kọ́mọ ká máa màlúù káàkiri sọfẹ ni wọn mọ owó ni àwọn ò ní bùkátà kankan tó ń fowó ṣe ni nígbà tí pọpọlọpọ bùkátà náà níjọba ti gbọ́ ọ̀sánwó iléèwé ọmọ ọ̀sánwó ọ̀sìnà ọ̀sánwó hospital ọ̀sánwó ẹ̀ kí ló hágẹ́ fowó ṣe mọ́ hmm? sọ̀kọ́ lọ́wọ́ bá kọ́ bá tún orílẹ̀-èdè nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò táwọn máa ṣe lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n tún lọ́ máa ṣẹlọ́ọ̀ náà ni o bí ká lọ máa wojú bọ Ògún ká máa wojú bọ kẹne káàkiri kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò sọ wà níbi gbogbo oríṣiríṣi àwọn kan bẹ́ẹ̀ ọlọ́run ní fasiru fil ard ẹ̀rìn káàkiri lórí ilẹ̀ ẹ̀ fanzuru fanzuru kẹ́ ẹ lè rí àwọn ẹ̀dá ọlọ́run oríṣiríṣi àwọn kan tọ́lọ́run bá dá èyí ó fi àwọn èyí ó tara rẹ̀ mọ́ títóbi ọlọ́run bá allah subhanahu wa ta'ala inshallah ta'ala nakifu nasalla subhanahu wa ta'ala.